ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أثر الصلاة على أبو محمد صلى الله عليه وسلم الصلاة لا كما باع وأرادية أتي وصحابة إلى فقه أتجوب وأتي ومبتلين نار تجيبون ضد القيامة لأن مكيني أبو أو ما إلى فقه kan bẹ ní àdúgbò yìí kí gbogbo àwa mùsùlùmí lápapọ̀ kan bẹ ní àdúgbò yìí abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala àpadà tí ọgbọ̀rú kọlọ̀ bá kúmọ́ sí kòtò sí nǹkan wa kọlọ̀ bá kú ṣe gbogbo wa ní ọmọ aljanna àwọn kùdẹ̀kùdẹ̀ nǹkan wa kọlọ̀ bá subhanahu wa ta'ala ṣe àmójúkúrò fún wa ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó yọnu sí wọn mo kí àwọn tí wọ́n jẹ́ elétò fún ìgbòkó yìí abẹ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala àwọn ìgbìyànjú nílẹ̀ ọlọ́ọ̀bà pọ̀wà fi sínú iṣẹ́ olórí kó má tó yìí ládàá rẹ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kó fi ẹ̀fẹ̀ nǹkan kan nílẹ̀ sí ojú rẹ̀ láì ní gba àsìkò wa tọ́pìkì tí wọ́n ní kí a máa fi ṣe ra wa láǹfààní ọ̀hún náà ní àti gbọ́ wọ́n ní mahabbatul rasul lẹ́yìn ìfọ̀rọ̀ ọ̀bí ọ̀tẹ́ bíríjì ìnífẹ̀ẹ́ òṣìṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi wa sallam láàrin àṣetò àti àìṣètò gbogbo ọlámọ tẹ́pẹ̀ ní ìfẹ́ àwọn afáà wọ́n ní ìgbà míì afọ́fọ́ afẹ́ máa ṣàlàyé nǹkan gbà míì ó lè jẹ́ nǹkan tó ṣe pé ló fi kó wa sínú mọ́ṣílà míì lápèjúwe àwọn alárúbáwá wọ́n ní tọ́lá ní kí a ṣe àlàyé ìtumọ̀ tí ó ń pè ní alimam èyí táwa Yorùbá ń pè ní omi nígbà tí ọba ṣe gbìyànjú lọ ṣe gbìyànjú lọ lọ ṣe bọ̀ èyí tó ń padà kórè ẹ̀kọ́ náà ni pé alimawu náà ló ń jẹ́ alimam àtàjẹ́ yorùbá ní pípẹ́ ẹ̀kọ́ sọ fún wa wípé ní ẹjọ́ kí ìtumọ̀ omi nígbà tí wọ́n bá ṣe wàhálà lọ tó ná àwọn àlùfà àwọn gbólóhùn ní tí ó padà sọ náà ní pé ní omi lomi jẹ́ so alimahabba ìfẹ́ ètí gbogbo aná ìtumọ̀ omi bàbá ní mahabba tó rọ sí ìnífẹ̀ẹ́ òjíṣẹ́ ibi tí iṣu wà gẹ́gẹ́ yẹn kí là ń pè ní ìlú jẹ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí là ń pè bẹ́ẹ̀ ìlú jẹ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ìtàǹpẹ̀ ní mahabbatullah ìníkẹ̀ Allah ọlọ́run ọba fún rẹ̀ ó ṣe lálàyé fún wa ìsẹ́ńpẹ̀ lẹ́yìn ní ìfẹ́ ọlọ́run ọba tó túmọ̀ sí pé èyí ìfẹ́ ọlọ́run ọba èyí ìfẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ṣẹ̀ríà ni ó dífáìnì ẹ̀ fún wa kò ń ṣe ìdẹ́mi àti ẹ̀ tààgbọ́yé láàbì dífáìnì kò ń ṣọpọ́ tó èmi àti ẹ̀ láàfi ṣàlàyé tí ń pè ní ìfẹ́ ọlọ́run àbí ìfẹ́ anábíwa Muhammad sallallahu alayhi wa sallam nígbà fi ṣàlàyé rẹ̀ náà ní ìfẹ́ ọlọ́run ọba sọ ẹnkí anábíwa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ ọlọ́run ọba sọ fún wa nínú Al-Qur'an ọlọ́run ọba ní kó إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال إلى محمد صلى الله عليه وسلم صفوة إن كنتم تحبون الله تبلغني ورمضا فاتبعوني أتبعني محمد صلى الله عليه وسلم يحببكم الله ìgbà tí ọlọ́run ọbọ̀ ní ìfẹ́ yìí nìyẹn ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó ní ìfẹ́ yìí onígbà tí ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín tẹ́ bá tẹ̀lé èmi Muhammad sallallahu alayhi wa sallam yuhibbukumullah ọlọ́run ọgbọ́ ṣàkóso ilẹ̀ fún ọlọ́run ọgbọ́ lọ́kì ọlọ́run ọba òun ni ọba aláforíjì ọgbọ́ olùkẹ́ ayà yìí àwọn afárá máa ṣe ní ayà tó mẹ́ṣẹ̀dá àbíká ní ayà tó àlejìká ayà tí ọlọ́run ọ̀ṣọ̀kánà wọ́n tààrà láti dán àwọn èèyàn wọn haya ìlú sọ fún wa wípé ìsọpé Gbogbo èèyàn ló lè sọ. Gbogbo èèyàn ló lè sọ pé àwa ní A ní tó ń lọ dáadáa. Kílẹ̀mù ni kò sẹ́ni tí ò lè sọ. Ìpàtó mọ́ra yìí. Kálukú ló lè pè é máa yìí. ṣùgbọ́n gbọ́dà ṣírí ti máa tú èyí tí àṣírí ti máa tú òun ni káwo ojú orin tí omi rẹ̀ bí tẹ̀lé ànábọ̀wà Muhammad sallallahu alaihi wa sallam tó bá ṣe kó ń tẹ̀lé ànábọ̀wà Muhammad sallallahu alaihi wa sallam níbi gbogbo sára ní iṣọ́ ẹni tó níbi ọ̀rọ̀ wọn bá dáadáa nìyẹn tó bá tẹ̀lé ànábọ̀wà Muhammad sallallahu alaihi wa níbi etí ó pọ̀ púpọ̀ gbogbo ìfẹ́ tó ní sí ọlọ́run ọba nìyẹn tó kánà owó ọjà rẹ̀ tó bá bá ṣe tẹ̀lé àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam sí òun ní ìgbóta ní sí ọlọ́run ọba ló ṣe pọ̀ sí òun ìfẹ́ tí a ní sí Allah subhanahu wa ta'ala ló ṣe pọ̀ sí. Ṣé sọ wípé ìsọ pé mo nífẹ̀ẹ́ ọlọ́mọ ọba àlọ́ àbí mo nífẹ̀ẹ́ ọlọ́mọ Muhammad sallallahu alaihi wa sallam àwọn kọ́là á di pẹ́ẹ́nì rẹ̀ àwọn kọ́là àti kí á tẹ̀lé àlàyé tí ọlọ́mọ ọba sọ nínú ọkọ̀ àwọn ìkẹyìn sọ àyàtà kàyí ó jẹ́ pé wà pé ijó òsì ìrújú ń bẹ́ẹ̀ orí pé èèyàn kan ò lè sọ pé òun níjọ ọlọ́run ọba awáwo ìgbésí ayé ẹni yẹn awo ìsọ̀rọ̀ sí rẹ̀ awo ìgbésẹ̀ rẹ̀ awo àdìọ́kan rẹ̀ awo ìwà rẹ̀ a rí i wípé kò máa bẹ ní ìbámu pẹ̀lú ètí ànáwó Muhammad sallallahu alaihi wa sallam tó mú wa kò máa bẹ ní ìbámu pẹ̀lú ètí ànáwó Muhammad sallallahu alaihi wa sallam tó sọ tó túmọ̀ sí pé nìyẹn òní ti ọlọ́wọ́n wá ó kàn pé àtìmọ́ra ìtẹ́yìn lásán tó wá ṣe ikú tẹ̀lé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní àwọn agbègbè kan kò tẹ̀lé láwọn agbègbè kan èyí ló máa sọ fún wa lẹ́bù ìfẹ́ tó ní sí ọlọ́run ọba so ìbó sí ìpòpọ̀ ni kó èyí tó ju kò lè gún ọlọ́run fàtẹ́lú ni yòfẹ́lú ọmọ náà sọ fún wọn wípé tó bá ṣe wípé ẹni jẹ ọlọ́run ọba ń tòótọ́ fàtẹ́lú ọ̀rọ̀ ní ẹ̀tẹ̀lé ní Muhammad sallallahu alaihi wa sallam tó bá ní kẹ́ ní ní àdìọ́kan ti kẹ́ ní ládìọ́kan ẹni ní kí òun náà ní kẹ́ máa fi wà ẹni bá ní kẹ́ máa fi súnlọ́mù òun náà ní kẹ́ máa fi súnlọ́mù àwọn nǹkan tí bá ní ẹ̀jìnà sí ẹ̀jìnà sí àti pé yàn nífẹ̀ẹ́ Allahu subhanahu wa ta'ala kí wá ní àmì pé yàn nífẹ̀ẹ́ àlẹ́wà Muhammad sallallahu kí ni àmì wípé yẹn nífẹ̀ẹ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam definitely ẹni tó ń tẹ̀lé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àdìọ́kan rẹ̀ pẹ̀lú ìsọ̀rọ̀ sí rẹ̀ pẹ̀lú ìhùwàsí rẹ̀ pẹ̀lú ìjìnà sí sánàbí ní kájínà sí ẹ̀fíìsì ẹ̀yìn ẹni gbé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òlélẹ́yìn tó wá jìnà sáwọn nǹkan tátà yìí náà jìnà sí láwọn agbègbè kan tó rọ́ọ̀lù ní àwọn agbègbè kan ó ṣe ò lẹ́wù èdè tí ìtàn tó ní kí ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó dé ààrí sọ pé kò nílé ànábì sallallahu alaihi wa sallam rárá ṣùgbọ́n àárín ìfẹ́ rẹ̀ ní òun ṣe ìfẹ́ tí ó tó tó bá ṣe jòkó yìí ìtẹ́yìn àti ìgbọ̀lọ̀ máa ṣe gbìyànjú oníbò láṣe fẹ́ ní ti ọlọ́run ọba subhanahu wa ta'ala ní tí ó dé ògbóngbó bó láṣe fẹ́ ní fi ànábíwá muhammad sallallahu alayhi wa sallam ní tí ó dé ògbóngbó ṣùgbọ́n àní sọ wípé àní fi ọlọ́run ọba rárá àní sọ pé kí àní fi ànábíwá muhammad sallallahu alayhi wa sallam rárá ṣùgbọ́n ìfẹ́ ta ní tọ́lọ́run ta ní sí ànábì rẹ̀ ó lè mọ́tò kí ló pàtà àbúṣọ eléyìí olùwípé láyé ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní arákùnrin kan tí àwọn èèyàn máa gbé ní himar wọn máa gbé ní kíni himar kẹ́kẹ́kẹ́kẹ́ na máa pè arákùnrin yìí lára nǹkan tí ó máa ṣe òní pé àwọn distances kan wà tó ti láti mú wá síwájú ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam pé sẹ́pẹ̀kọ̀ kí wọ́n ní ẹ̀ẹ́ eh, eh. ṣùgbọ́n tán ni wá fún ní kó mọ̀ mọ̀jí bẹ́ẹ̀ ni ẹni tó bá mọ̀jí nínú òfin ọlọ́pàá ọba òun nìkan fi àjẹ́ ẹni tó bá mọ̀jí nínú òfin ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam oníkan fi àjẹ́ yàtọ̀ sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe káàkiri àwùjọ wa lónìí ní Nàìjíríà lápapọ̀ nílẹ̀ Yorùbá nílùú Èkó yìí táwọn èèyàn mú sí ó ṣe wù wọ́n nínú òfin ọlọ́wọ́ bá tó fi rán àdábọ̀wà Muhammad sallallahu alaihi wa wọ́n á wo ní àti wọ́n á ṣe fún èèyàn báyìí sọ arákùnrin yìí ni tọ́wá kambi tó ti mú kíkan ní wá síwájú ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam ànábì àníkan ṣe é lẹ́gba lẹ́nà àwọn yòókù bàtà bò ẹni tó ń fọwọ́ gba ẹni tó ń fún lẹ́gba eléyìí ni òfin tó ń bẹ lásìkò ànábùwà Muhammad sallallahu alaihi mo wá ní kíkan lọ tí wọ́n kó títí fún nítorí kan ká bó wù sí. arákùnrin kan wá sọ nínú ìdòkó yẹn wípé aláhùnmá láàánú máa àkọlẹ̀ máa yù tẹ̀lé máa àkọlẹ̀ máa yù tẹ̀lé ilé ọlọ́mọba bá wà sí ẹ̀yìn ìjìnà sí ìkẹ́ rẹ̀ máa àkọlẹ̀ máa yù tẹ̀lé gbogbo màdánù wákò mọ́tì yìí. ṣe mọ̀ pé a sọ wípé wọ́n kó bíkì nǹkan káṣẹ́ ti mú wá bí ẹ̀mẹ́ta láti nà bí ẹ̀mẹ́ta níjókòó anábíwá Muhammad sallallahu alaihi wasallam àti bí ẹ̀mẹ́jì kó ṣe pé ìjókòó ẹlẹ́ẹ̀kẹta yìí mú wá ẹlẹ́ẹ̀kẹta yìí òní wọ́n tún kó bíkì nǹkan ọkùnrin ẹ̀ sọ pé kí má àsára má yíká bíi àwọn gbogbo ìgbàna máa mú ẹwà ni so wá sọ gbóyìn pé aláàbùn màláhàndùn ọlọ́wọ́n bàbá gbé ẹni jìnà sí kẹrẹ bí ọlọ́wọ́n bàbá wà láàánà rẹ̀ ẹsẹ̀ kẹsẹ̀ lànàbíwá Muhammad sallallahu alaihi wasallam sọ ìpè látẹ̀lá nínú لا تكون على الشيطان يا ẹ má rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ lórí ọmọ yẹn إنه يحب الله ورسوله إنه يحب الله ورسوله قل في يوم قل جد وجيش الله محمد صلى الله عليه وسلم شو إشاشة قسم شيطان بجك بالولي ويوجب قولي كبالو يا رارك bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá ṣe wá rí yẹn tó ṣe pé a ní àwọn mítà kù sí lọ́wọ́n kùdìẹ̀kùdìẹ̀ ìdí ọlọ́wọ́n bá àti ìfẹ́ àmẹ́lúwà Muhammad sallallahu alaihi wa sallam tó ń bẹ lára wa a máa gbìyànjú láti máa develop ẹ̀ tàbí máa kọ́ǹkà ṣùgbọ́n tàbí máa kọ́ǹkà ẹ̀mí ara wa tó ń pa wá láṣẹ torí pé kí ìdàgbàsọ̀rọ̀ àmọ́ àtúndì sọ̀rọ̀ ẹ̀mí tẹ́ rí yẹn ni máa ń pani láṣà burú yẹn wọn náà gbà ní owó rẹ̀ báyìí tó ṣe pé táwọn èèyàn kẹ́ ṣe níwà bàjẹ́ yóò wá tẹ̀lé tiẹ̀ náà bí kí náà lọ jọ́ìn wọn ni bí kó wá sí ẹlẹ́nu pé kí wọn náà máa ṣe jùlọ àbí kó wá sí ẹlẹ́nu pé kí wọn náà máa mutí àbí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìrìnjẹ́ sultan tí ó mọ̀ wá sí ọ̀kan èèyàn ní ṣùgbọ́n ní tó bá nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam yóò máa gbìyànjú àti máa ti nǹkan yẹn kúrò tí lè jẹ gàba lórí wọn tí sultan wo obìnrin jẹ gàba lórí ẹni yẹn bókìlá fẹ́ ló gbélé onígbé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam oní arákùnrin yẹn ìhẹ́bọ́lá onífẹ̀ẹ́ bákan náà ìhìbó rọ́sù onífi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam lóbi sọ́kùn jẹ́ wípé ẹni tí arígbó ń tọ ìlànà yẹn nìyí a ní sọ pé tí kò ní fi ọlọ́wọ́ bá rárá ẹni tó bá fi lè jẹ́ ló ṣe ẹkó lé ìyẹn ni a máa láti jẹ gàba lórí ẹ̀ so that àárín máa bẹ́nu àwọn tí ó wọ náná kó tó di pé kí ni ká tó wá wọ àjẹ́ náà pé báwọn kan bẹ́nu àwọn mùsùlùmí tí wọ́n kọ́kọ́ wọ náná lẹ́yìn ìgbà tí wọ́n bá jó tí wọ́n kẹ́rù ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tún fi ẹ̀rù sí wọn lára padà ní ẹ̀mí gidi ní ẹ̀ṣẹ̀ wá sọ pé ní ẹ̀ṣẹ̀ wá mú ọ lọ sínú àlùjẹ́ nínú kọlọ̀ọ̀bà kó máa kàwà fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ó kàwà fún àwọn tí ó wà jẹ́nu ọlọ́run ọba sòòsé torí pé ìyà ọjọ́ kan nínú ọlọ́run ọba ó lè kọjá táǹsọ yìí ó lè kọjá táǹsọ yìí inú ọlọ́run ọba kò ń ṣe náà búrẹ́dì ayé yìí là ń sọ iná ọlọ́wọ́ bá ìlọ́pọ̀ sẹ́mùtì ilé àti nkankan òní gbígbóná iná ọlọ́wọ́ bá iná já ànámà tá a bá kọ̀m̀pìẹ̀ rẹ̀ mọ́ iná ayé yìí sọlọ́pẹ́ pé ẹni tó ń takò àṣẹ ọlọ́wọ́ bá tó ń takò àṣẹ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam kò mọ nǹkan tó ṣe wípé òun fi ń wúni tó ń jẹ́ pé mahabbatu rasul mahabbatu Allah ìnífi ọlọ́wọ́n bá Allah ìnífi òjíṣẹ́ ọlọ́wọ́n bá kájé kó máa jẹ́ nǹkan tí ó máa ṣiṣẹ́ lára wa so ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim sọ ẹ̀tẹ̀lé mi sọ̀tọ́ túnmọ̀ sí pé tó bá nífẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ tẹ̀lé Muhammad náà ni sallallahu alaihi wasallam tí tẹ̀lé general kò tó àfi ká tẹ̀lé tó bá ní ká ní ní àjò ọkàn là máa ní tó bá sọ pé ká máa sọ lọ́rọ̀ òun là máa sọ tó bá ní ká máa ní ní àjò ọkàn àjìnà sí tó bá ní ká máa sọ lọ́rọ̀ àjìnà sí tó bá ní ká máa ṣe níṣẹ́ òun là máa ṣe tó bá ní ká jìnà sí ní iṣẹ́ òun là á jìnà sí ní tó bá ní ká ní níwà òun là á ní ní tó bá ní ká jìnà sí ní ìwà òun là á jìnà sí. ètò ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó yẹjú lé léyìí tí ó ní àbàwọ́n ṣùgbọ́n nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ ni pé bá a bá ṣe kùnà sí ibi àwọn kìíní wọ̀nyí òun ni àwọn ẹ̀ṣẹ̀ wa náà ló ṣe ń bẹ̀rẹ̀ òun lè láṣẹ kí ń súnmọ́ inú ọlọ́mọ ọba àṣẹ ń súnmọ́ inú ọlọ́mọ ọba sí so eléyìí nǹkan tó pàtàkì ni a ní láti mọ̀ sára wa tábà sọ pé èèyàn kan mùmìnì ni mùmìnì ni níta máa fi mọ ìmọ̀ rẹ̀ òun náà ni wípé bóòlù ṣe tẹ̀lé ànábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam. sallam bóòlù ṣe nífẹ̀ẹ́ anabuwa muhammad sallallahu alaihi wasallam kí eré láti mọ̀ anabuwa muhammad sallallahu alaihi wasallam ní ọjọ́ kan ó ń lọ pẹ̀lú umar ó wá ń bú mọ́ ìbáni umar wa ní la'anta ahabbu nasi ilayya ya rasulullah ilé òṣìṣẹ́ ọlọ́run wa ìwọ ni mo fi ní ìkàjú jùlọ ní gbogbo ẹ̀yìn ẹ̀yìn àmì náà àyàfi ẹ̀mí ara mi nìkan tàbí mo nífẹ̀ẹ́ ju gbogbo èèyàn lókùn lọ ṣùgbọ́n ẹ̀mí ara mi á mi nífẹ̀ẹ́ ju ẹ̀mí lọ tí ẹ bá ti lóhùn ò nífẹ̀ẹ́ ẹ̀mí ìlú ju ẹ̀mí ànábì sọ́lọ́ bá sọ́lá lọ onítùmọ̀ onígbé tí kọ́ńfíìtì bá ṣẹlẹ̀ láàrin tánàbì sọ àti tí ó wù wá ṣe àti tó wà ṣe yẹn síwájú sí ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wa sallam ṣe túmọ̀ olùsọ nìyẹn torí pé ẹ̀míyàn ó lè wùyàn kí èèyàn ṣe nǹkan nísìn bọ́tí nǹkan yẹn ni àdájú ni máa ṣe tí a bá ti wá nífẹ̀ẹ́ ẹ̀mí rẹ̀ ju anábì sallallahu alaihi lọ tí ó padà ṣe nǹkan yẹn anábì sallallahu alaihi wa sallam láyà kò lọ bẹ́ẹ̀ ẹ̀ ọmọ حتى أكون أحب إليك من نفسك إما أن يتم جهود داني أي أعطي كل شيء كوني فين جوين يا ريلو أمر إلا أنت أحب إلي من نفسي مني فين نفسي مني فين mo ṣe ń sọ̀rọ̀ yìí o ti nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹ̀mí ara mi lọ lẹ́bi ní àlùkáàní àwọn ẹ̀ṣọ́ wa gẹ̀ẹ́sì ẹ̀sìn rẹ̀ so tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ju ẹ̀mí ara wa lọ ju ẹ̀mí ara wa lọ àwọn àdẹ̀kì nífẹ̀ẹ́ anábì sallallahu alayhi wa sallam ju ẹ̀mí ara wa lọ ètò súnmọ́ òun ni ká nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn ìyókù lọ rẹ̀ hátà àwọn òbí wa sọ ló jẹ́ pé ní hadith Anas tí alimamu Bukhari yìí alayhi rahmatullah tí wọ́n gbà wá وجاء نبوة محمد صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين ẹnìkan yóò tí di mùsùlùmí gidi o kò tí di kí mùsùlùmí gidi gẹ́gẹ́ bí ta àtúnfẹ́ yìí a nílò pé kò ṣe mùsùlùmí rárá torí pé kí àwọn àmì mẹ́rin ìfẹ́ lára rẹ̀ a nílò pé kò ní fi ọlọ́wọ́ ọba rárá torí pé àwọn kankan bẹ̀tọ́wọ́ ọba ní ká ṣe tó ń ṣe a ní kò ní fi ànágbọ́ Muhammad sallallahu alaihi wa sallam rárá torí pé àwọn kankan bẹ̀tọ́wọ́ ọba ní ká ṣe tó ń ṣe àwọn kankan bẹ tó ní ká jìnà tó ń jìnà sí ṣùgbọ́n láàyò nínú àjòkó ìmánì ẹ̀kan ni yóò tí ilé ìjòkó dáadáa kò tí ilé ìgbádùn kò tí ilé ìjẹ́ nǹkan tí ó là á níbi kó jíyà ọlọ́run ọba hatta akúnà àhábà ilé yìí ni wá níbi yóò nífẹ̀ẹ́ mi ju kí bàbá rẹ̀ lọ yóò nífẹ̀ẹ́ mi ju ìyá rẹ̀ lọ wà wá àtọmọ rẹ̀ wọn náà ti àjùmáyìn yóò ní fẹ́ mi gbogbo èèyàn lọ jama àtàwà wo ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ó jẹ́ nǹkan tó kẹrún kí nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wa sallam ju bàbá mi lọ ìyá mi lọ ju àwọn ọmọ mi lọ lẹ́mọ̀ ànábì sallallahu alaihi wa kò sọ nígbà yìí pé kí n má nífẹ̀ẹ́ bàbá èèyàn ìfẹ́ bàbá èèyàn ìfẹ́ ìyá èèyàn lára ìmẹ́ni a ti tẹ́ tọ́wọ́n bá subhanahu wa ta'ala wá sọ̀rọ̀ lónìí wà bíi wà lè dé inú ìfàánà igbó kí èèyàn ṣe dáadáa ó lè dọmọ ó lè ṣe ibú ó lè dọmọ náà látara ìṣe dáadáa sí àwọn òbí rẹ̀ ṣùgbọ́n gbogbo dáadáa táàbà ṣe sí òbí wa ó gbọ́dọ̀ kéré sí kí a ṣe sí adábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ òbí wa nígbèsè tàbí nífẹ̀ẹ́ àdábì sallallahu alayhi wa sallam ju àdẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam lọ so ọ̀rọ̀ tí Anas bin Malik radiyallahu anhu tó gbọ́ alákọ̀ọ́dọ̀ àdẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam kò lè léyìí a máa rí practical nǹkan yìí lára ẹnì kọ̀ọ̀kan wa níbi ìsọ̀rọ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa níbi ìwà sí ẹnì kọ̀ọ̀kan wa ilẹ̀ lómi ó ti pa wá láti ẹgbẹ́ ká ṣe nǹkan nǹkan tó fi pẹ́ ká ṣe ìyẹn bóyá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ìgbàkejì rẹ̀ ló ní káṣe àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní káṣe ìgbàkejì rẹ̀ ibi tá a máa fi mọ ìfẹ́ wo ni ó tóbi jù lẹ́yìn ẹ́ òun ni ṣe lẹ́ ni kí ni wo ìdí èèyàn ṣe tó ẹlòmí yóò ṣe kí ni yóò ní wọ́n ṣe tó ní tó mọ́ jẹ́ pẹ́lú rí pẹ́lú ọ̀rọ̀ òbí tako ọ̀rọ̀ ọlọ́mọba ọ̀rọ̀ òbí ó tako ọ̀rọ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wa sallam ìyá rẹ̀ pé ìjọ kan ó ní rẹ̀ fáàṣì ṣùgbọ́n sọ pọ́nà ọba ní kẹrin gbọ́rọ̀ sóbi lẹ́yìn oníbẹ̀ẹ́ onímùsùnmù wọn ń pẹ láṣẹ wípé ní ìfẹ́ yí ẹ lẹ́yìn ọkùnrin Muhammad yìí wọn sallallahu alaihi wasallam rọ́bí ọba àìlú kúrò kówó ìyá mi sọ yìí ṣó ìyá ní kí n bá ṣì ń rí ẹ lẹ́yìn rẹ̀ mi ní tí oúnjẹ rẹ̀ nú lé ìmọ̀ mi ní mu omi rẹ̀ nú lé ìmọ̀ ìyẹn ni ó tó kí sáàdù máa gbọ̀n káàkiri bọ́pọ̀lọpọ̀ ṣe máa máa gbọ̀n káàkiri ṣùgbọ́n sáàdù dúró ìgbà ọlọ́wọ́n ní ká yìí ọlọ́run ọba oníkásà pẹ̀lẹ̀ ṣe dérú lẹ́wù yìí sọ́lọ́wọ́ subhanahu ó padà sọ àyà kalẹ̀ lórí ilé sáàbì nàbí wọ káàkiri rọ́bì aláwọ̀ àìwò kò kúrò lẹ́yìn anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ìyóò dẹ̀ jẹ́ nínú ilé bó ṣe ló mọ̀ ní jẹun صار وسوريا تكون كل لنا نبوة محمد صلى الله عليه وسلم إليني عميتي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين so ليني بتنقل وجه مما إفتاء نبوة محمد صلى الله عليه وسلم agbọ́dọ̀ gbé ìfẹ́ rẹ̀ lórí ìfẹ́ wa agbọ́dọ̀ gbé ìfẹ́ rẹ̀ lórí ìfẹ́ tara ní sí àwọn òbí wa bẹ́ẹ̀ ni a bá wọn òbí wa torí kọ́ lọ́wọ́ wa subhanahu wa ta'ala ó ní ká pàtàkì àwọn òbí wa ká ṣàpọ́nlé wọn ká rẹ́spẹ́tì wọn ṣùgbọ́n wa in jahadaka ala an tushrika bí máa lé tàlákà bí ẹ̀ fọ́lá tó jẹ́ òmà tọ́bá ti ẹ lọ sí ipò owó ogun pẹ̀lú ìrọlọ́wọ́ ọba má tẹ̀lé wọn ṣọ́lọ́ wa sọ yìí pé relationship yìí ti parí sí ẹ̀ kára ọlọ́ni wọ ma máa fi gbélé ẹ̀mà rẹ̀ tó wá ṣe máa ṣe dáadáa tó wọn láti sọ pàtàkì òbí fún wa ni ṣùgbọ́n ìfẹ́ ọlọ́wọ́ ọba gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó lékè lọ́kàn wa ìfẹ́ ànágbọ́n Muhammad sallallahu alaihi wa sallam gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó lékè lọ́dọ̀ wa. ينصر أنس بن مالك رضي الله عنه قل يا نبو محمد صلى الله عليه وسلم أصليه بكنا إنك تطول إليه كذب جندا في مسلمة وفي حديث لي النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه فجد بهن حلاوة الإيمان إن كانت تعتمد ẹni tó bá fi lè ní nǹkan mẹ́jẹ̀ta yẹn lára tó kò sẹ́ẹ̀sì nǹkan mẹ́jẹ̀ta tá à ń sọ yìí ìwádìí ẹ̀dẹ́bí yìí nà aláwọ̀tẹ̀ sì máa yóò máa rí tèjì dúdùn ìmáyì yóò máa rí láti sọjú tó ń fi rí nǹkan kọ́ ní táwọn míì fi rí nǹkan kọ́ ní wàá máa rí báwọn míì ṣe ń wo nǹkan kọ́ ní wọ́n ṣe máa wò ó torí pé òun ní àdáwọ́tù ìmáàlì abu ìmáàlì yẹn ìgbàpá fún ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam èmi gbàgbọ́ ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala yẹn òun sí ìdí ẹ̀ ń tiẹ̀ bẹ́ẹ̀ ni kí ní ẹ̀ ti di nǹkan tó ti bára kú fún àgbàdo mi nìsín tí ò bá mu tí ń jọ kan kò lè gbádùn bàbá kan sọ fún mi ó ti pẹ́ ó ti lé 20 years ní bàbá yẹn máa ń fa sìgá gan tó bá jí láàárọ̀ kùtùkùtù yóò mu sìgá wọ́n máa ń sọ fún bàbá lágbájá ìkẹ́mù yìí kò tọ́ lọ́wọ́ bó ní ẹ̀sùn bàbá yìí ẹni tí sọ oòrùn tó ṣùgbọ́n kí ní ìdí ìbá mú ní tí máa mú ìrírí bẹ́yà so ó tẹ́ ní ara ẹ̀dẹ́ lẹ́bù yẹn nítorí pé ìpìlẹ̀ kọ́ ni pé ṣìgá ló máa ń mú kó tó yàgbẹ́ nígbà tó wà kékeré ṣùgbọ́n kí ní ẹni ó ti di kọ́ra ó ti wá di bára kú fún gbọ́gbọ́rọ̀ fún ṣìgá láàárọ̀ kùtùkùtù ní kó lè bá rí bẹ́yà bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ṣe wípé adùnrin máa ń ìfẹ́ ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ti di bára kú fún ojú tó wọ́n máa fi wo nǹkan bó wọ́n ṣe máa rí nǹkan bọ́ làwọn èèyàn ó ṣe máa rí àwọn èèyàn lè wò ó wò pé à ilé ìmọ̀ ti wá ya wèrè fún ẹ̀sìn ẹ́ ṣé ìpé ìtì wá gba wèrè mẹ́sìn báyìí ojú táwọn yóò fi máa wò ó ṣùgbọ́n òun ni aláwọ̀ tún fi máa tó ti kó mọ̀ ṣe àwọn nǹkan yẹn ló gbà tó ṣe pé nǹkan tó ń ṣe bọ́lá wọn ọba ṣe sọ pánàbí ṣe sọ ni àwọn èèyàn tó ní wèrè yẹn kò ṣe ti kò ní ìtumọ̀ fún kò ní ìyí rárá pọ́pọ̀ ń wèrè àmọ́ lóun ti gba wèrè mẹ́sìn anabuwa muhammad sallallahu alaihi wasallam ni an yakuna allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma ẹtú bá tírì ní ara ẹ̀ nílẹ́bù wípé ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ àwọn méjèèjì ju any other person lọ ó nífẹ̀ẹ́ ànábùwà muhammad sallallahu alaihi wasallam ju òbí ẹ̀ lọ ó nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ju ọmọ rẹ̀ lọ ó ní ìfẹ́ àmẹ́sọ̀lá ju ẹ̀mí ara ẹ̀ lọ so tí conflict bá ti ń ṣẹlẹ̀ òbí fẹ́ kó ṣe nǹkan báyìí ọmọ fẹ́ kó ṣe nǹkan báyìí ìyàwó fẹ́ kó ṣe nǹkan báyìí abẹ́ni rẹ̀ náà ń fi lọ síbi nǹkan èyí tí ó gbọ́lá fún òun tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó sọ àwọn òbí ó máa wò ó tẹ́lẹ̀ ti gba òyìnbó mẹ́sì ọmọ wa yìí ti gba òyìnbó mẹ́sì ìyàwó náà wò pé àkọ́kọ́ alákatakí ti mọ̀ á fẹ́ ọmọ náà wò pé bàbá mi ti le àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé kí ni ìtò lè lọ́kàn rẹ̀ ní ìfẹ́ ọlọ́run ọba òun ló lè lọ́kàn rẹ̀ ju ìfẹ́ àwọn nǹkan wọ̀nyí lọ a nífẹ̀ẹ́ ọmọ wa a nífẹ̀ẹ́ bàbá wa a nífẹ̀ẹ́ ìyàwó wa gbogbo àwọn nǹkan yìí a nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n àpọ̀rọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba jù wọ́n lọ sọ̀kọ̀ wá ṣe nǹkan téèyàn máa sọ lẹ́nu mo nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju ìyàwó mi lọ mo nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju ọmọ mi lọ mo nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju òbí mi lọ mo nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju mo nífẹ̀ẹ́ mẹ́wàá Muhammad sallallahu alaihi wasallam ìyàwó mi lọ jọmọ mi lọ jòbí mi lọ jàwọn ọ̀rẹ́ mi lọ mo nífẹ̀ẹ́ rẹ̀ jùmọ́ pé yẹn lọ òun sọ̀rọ̀ ẹnu ìjà àwọn yẹn claim ni anybody ló lè claim ẹ̀ ṣùgbọ́n nígbà máa ti mọ̀ wípé òótọ́ ni òun ni pé ká mọ òwe sí ayé ẹni rẹ̀ ẹlòmí yìí sì yóò mú tọ́lùmù bá tó tánà lè sọ yóò mú yóò pè sẹ́gbẹ́ kan tó wá ní kó bá rí pé yẹn ò bá nǹkan táwọn mọ̀lẹ́bí fẹ́ sọ àti náà fẹ́ ṣe tí ò bá bá mú yóò ra bí ọ̀rọ̀ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n ṣe ìtọ́nu máa ní ọ̀nà tí máa ṣí sí dẹkọrẹ́tì ìpàdé fún yàn àwa ni ẹ ẹmọ̀pọ̀lọ́ ọba náà ní ká náà jókòó ẹbí ṣètò nígbà mú ọlọ́run ní ká náà ẹbí just like irú yìí tí ìyá báàgù lò fún sáàdì ṣùgbọ́n sáàdì gbàgbà mi ó lè ti ní lọ sí ní kí n wọ́ orogún pẹ̀lú ọlọ́run ọba lórúkọ pé kí ni ọlọ́run bá ní ká má tako àwọn òbí wa kò ń ṣe pé ká tako ọlọ́run ọba ọlọ́run ọba ń sọ mẹ́rin ọlọ́run bá ní ká má jokun ẹbí kò ń ṣe pé nígbà tí àwọn ẹbí gẹ́gẹ́ búra wọn tá bá ti já èyí tó jẹ́ relationship láàrin àwọn àtọ́lọ́mọ̀ ọba subhanahu wa ta'ala sọ ìròyìn ẹ̀ sọ gbogbo àwọn nǹkan ìkálẹ̀ ìtọ́lọ́run bá ní ká ṣe ní lápẹjú bí èèyàn kan kú sí èèyàn kan jáde láyé àwọn aláfẹ́ ṣe àwọn kankan tí ò bẹ́ sí yẹn tó gbé bá ṣe máa ṣe nìyẹn táwa sọ pé nǹkan yìí ò bẹ́ sí yẹn bó ṣe rí nínú ẹ̀sìn bọ́lọ̀ bá ṣe sọ yìí ẹwà rẹ̀ nà pé afá àlágbájá gbogbo tó sọ náà bọ̀ ṣùgbọ́n bó lókun ẹbí ò ṣe ní já lọ́wọ́ rẹ̀ wọ́n ti kókun ẹbí já lọ́wọ́ rẹ̀ ẹni tó wá nílà káyà wa fẹ́ jókòó ẹbí yìí àwọn tó ń gbé nǹkan tí ò bá súnà tó ń gbé ilẹ̀ náà fẹ́ jókòó ẹbí tó bá tẹ̀lé súnà èmi náà ṣe kí èmi náà ṣe pẹ̀lú wọn lórí ẹ ìbáwọn ọba ní ká má ṣe yìí òun làwọn fẹ́ ṣe ní ìrẹ̀lẹ̀ tíjú wọn kí n ṣe tí ọlọ́wọ́ ọba ní ká má ṣe ètí anábùwà Muhammad ọlọ́wọ́ ká má ṣe kí n tíjú wọn ní kí n wá ṣe nǹkan ẹ̀ so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì ẹlòmíì àṣírí ìfẹ́ tó ní sí anábùwà Muhammad sallallahu alaihi wa sallam lẹ́bù ìfẹ́ yẹn yóò máa hàn látara ìyàwó rẹ̀ látara bó o ló ṣe ń tẹ̀lé ìyàwó rẹ̀ sí ẹlòmíì ò bá dúró déédéé jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbé ìfẹ́ ìyàwó rẹ̀ ó gbé lórí kíni lórí ìfẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹlòmí ò bá dúró déédéé lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá ṣùgbọ́n pé ìfẹ́ ọmọ lórí ìfẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ṣòro jẹ́ pé eléyìí ó jẹ́ nǹkan tí ó léwu tí àtúbọ̀tán rẹ̀ lè má dáa ẹni tí ò fẹ́ tọ́ iná ọlọ́wọ́ bá wò bá ó gbọ́dọ̀ wọn ṣe gbìyànjú láti gbé ìfẹ́ ọlọ́run ọba ìfẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lórí gbogbo ìfẹ́ أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله ìkébùnìyàn kíyàn nífẹ́ èèyàn kan lórí ọlọ́run eléyìí yóò negéètì pé ká nífẹ́ èèyàn kan níbi obìnrin tí mo nífẹ̀ẹ́ ṣé tó fi nífẹ̀ẹ́ tó pé ìyàwó mi yìí èyí ń kọ́nà sọ ìkàkà ló ń mi nífẹ̀ẹ́ rẹ̀ níbi rẹ̀ orí tó yàwó mi ẹni yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ kí ló ń mi nífẹ̀ẹ́ tó pọ̀ mọ́ mi ẹni yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ kí ló fi nífẹ̀ẹ́ tó tún bàbá mi ẹni yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ torí pé kí ni torí pé gbọ́n mi ẹni yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ torí pé kí ni torí pé ọ̀rẹ́ mi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí àdìgbòkú àtọ̀rí ìfẹ́ àdámọ́ òun làwọn ọ̀fẹ́ wọ̀nyí ìlú ilẹ̀ jẹ́ pé kí ni lè ṣàpọ̀kọ̀ nítorí pé yẹn ń káàánú rẹ̀ òun lè yẹn fi ní ìfẹ́ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tó fi pàtàkì jùlọ òun ni pé kí yẹn ní bí àwọn táwọn ìtẹ́yàn nífẹ̀ẹ́ nítorí ìkọlọ́ọ̀ nítorí tọ́lọ́run ẹni tá a bá nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́run tó bá fẹ́ kí wá lu ìkọlù àṣẹ ọlọ́run ọba kìíní ẹ̀ nìyí a lè kí ni a kọ́ tiẹ̀ mẹ́rin so yóò padà bí wípé kí ni ányà fún ní sí wọn ìfẹ́ torí tọ́lọ́run ni hátà lọ́wọ́ ìfẹ́ ta ní sí ìfẹ́ tọ́lọ́wọ́ bá ní torí tọ́lọ́wọ́ bá ní torí tọ́lọ́wọ́ bá ṣe é ní òjíṣẹ́ láti nífẹ̀ẹ́ rẹ̀ torí àwọn ìwà dáadáa tó mú òun láti nífẹ̀ẹ́ rẹ̀ tábàwò ìfẹ́ ta ní sí àmẹ́bọ̀ Muhammad sallallahu ó ní ṣe pẹ̀lú ọlọ́wọ́ bá náà ó ṣe pé Muhammad sallallahu ó jẹ́ lárúbáwá òun ní láti so anybody tá a bá ní kan torí kọlọ́mọ wa àwọn control wa control nípa rẹ̀ lọ́jọ́ pé lẹ́bù tá a fún ọmọ nífẹ̀ẹ́ èèyàn kan yóò máa ṣe kí ni yóò máa lọ sókè máa lọ sílẹ̀ lọ́dún ẹ̀yìn ni tó ṣe tó bá nífẹ̀ẹ́ ọlọ́mọ bá ń tòótọ́ yóò máa lọ sókè yóò máa lọ sílẹ̀ lọ́dún ẹ̀yìn tó bá nífẹ̀ẹ́ ọlọ́mọ bá ń tòótọ́ kábà èèyàn kan ní tó ṣe pé masha Allah ó mú dáadáa ó dúró ní ilé ọ̀rọ̀ ẹ̀sìn á lè máa nífẹ̀ẹ́ yẹn tó ń tọ́lọ̀ mo jẹ́ pé èèyàn bẹ́ẹ̀ èèyàn sọ fún gbà tí wọ́n ṣẹ́gbọ́ kàlẹ́ńdà mo nífẹ̀ẹ́ yẹn tó ń tọ́lọ̀ òun ló sọ fún pé kí ahabbaka Allahu alladhi ahbabtani ìfẹ́ pẹ̀lú ìyẹn tó gbóhùn yá ń pàdé ayé kan gbà onígbẹ̀yìn kan torí kó jẹ́ àwọn torí kó jọ́ rẹ̀ ìfẹ́ yìí ń kọ́ là ń sọ ìfẹ́ yẹn kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó fún ẹ lójú bébí àbúkọ́ kẹ́yìn yẹn máa ń wọ gbó lọ ó máa nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú bó tó ń wọ̀ lọ yẹn náà ó máa tẹ̀lé ìkẹta anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní wa an yakara an ya'uda fil kufri bada idh anqadahu allah ó kórìíra pé kó ń padà sínú kúfúrú èèyàn lè àgbà ìsìláàmù àwùjọ wọn wọn tẹ̀lé sínú ẹbọ láwùjọ wọn lẹ yorùbá àwọn bàbá bàbá bàbá tọ́jú àwọn bàbá bàbá bàbá wa ẹlẹ́bọ ni wọ́n alága ìsìláàmù ni ẹlòmíì tó bá ń ka ìgbà táwọn gba ìsìláàmù ní fámìlì wọn bí a bàbá kẹta bí a bàbá kejì ẹlòmíì bí a bàbá kẹrin bàbá kan ẹlòmíì ó kà ìgbà tó ti kó o ti wá wọnú ìsìláàmù kan àwọn kan tí wọ́n ń fẹ́ lọ sínú kúfú ìyá kúfú akbara ní asgar ìdúrà òkú jẹ́nu méjèèjì wà á yẹ kra ìyá ó lè fi kófù bá a lè yẹ olóòfẹ́ wọná olóògbà ìsìlámù ni ìyàkọ́ tí wọ́n ń pè ẹ́ lọ síbi ìpadà sínú ìṣe kèrè rí oríṣiríṣi àwọn nǹkan ní ìtàgbé tàgbélé ní àṣà tó ní ìrànlá ó lè rí ọ̀dẹ́ lórí wọ́n ní kiri a máa yí àwọn nǹkan yẹn a tún máa tún wọn yé wọ́n tó ló ti kúrò ní kúfù tẹ́lẹ̀ ó ti máa ń padà síbẹ̀ ẹ̀yìn ò tí ì ṣe kí kò lè ẹdúkẹ́rì aláwọ̀kì ìmọ̀ àdùn ìmọ̀rì ó gbọ́dọ̀ máa kó ìlà pé kó ń padà sí òkúkú yóò máa wà kí á kú ẹ̀ńtọ́ ìfẹ́ǹtì ẹ̀fún kẹ̀kẹ́ ní ìṣòro padà wà lè wó dáadáa ní ìfẹ́ padà sí òkúkú ọlọ́run bá ti kó mi lọ́gbẹ́ ní ìfẹ́ padà sí mẹ́ yóò padà wà lè wó wọ́n ní pé yóò kẹ́ máa rọ́tẹ̀ láwọn èèyàn gọ́gọ́ eléyìí lè wá lórúkọ àṣà eléyìí lè wá lórúkọ mọ̀lẹ́bí ní àwọn nǹkan oríṣiríṣi táwọn èèyàn máa ń ṣe so eléyìí náà nǹkan tó pàtàkì kí la fẹ́ lòlù gba nǹkan tá à ń sọ yìí òun pé kí ẹni tó bá ní àwọn nǹkan òye á sọ pé ní ilẹ̀ ibi tó ní ìfẹ́ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ní ti tòótọ́ àwọn nǹkan bẹ tàbí àṣejù níbi ìfẹ́ tání sí anábùwà Muhammad sallallahu alaihi wa sallam wo náà ní àṣejù ń bẹ̀ ó náà ní wípé àwọn nǹkan àgbélẹ̀rọ ni wọ́n bí nífẹ̀ẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lápẹjú ìkéyàn owó tuntun kó pé ìròyìn ọlọ́wọ́n ọba kó gbé pánàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam kéyàn owó tuntun ní sinfó ní àlàyé lọ́rùn Muhammad àlàyé lọ́rùn Muhammad kẹwàá tako kó ní ẹ̀tọ́ rí wọn àwọn tá ànábì àti ànábì ní àlàyé lọ́rùn òun ni wọ́n bínú sí ọlọ́run ọba ló láyé òun ló ní ọ̀hún ànábì sallallahu alaihi wasallam kọ́ ló láyé kọ́ ló lọ́run tó bá nífẹ̀ẹ́ lo nígbàdàbí ló fi ṣe lè yàn án dàgbò lóhùn àṣejùlé méjì àṣejùlé méjì àwọn ọmọ kéékèèké kan wọ́n ń kọrin láàrin ara wọn wọ́n ní wàbí lánàá yóò ní ìrànlọ́nà àti ìbàdí wọ́n ní àdájú ìtẹ̀ láàrin wa tó ṣe kó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la tó bá ṣe pé wọ́n ni àdóbi àìmọ́ sọ̀rọ̀ tó ní àdánwò tó ń bẹ fún ọ̀pọ̀lọpọ̀ wa èyí tó táwọn èèyàn bá ń ṣe àpọ́nlé wa ní àpọ́nlé táwa náà mọ̀ pé ẹ̀sìn àpòwò àpọ́nlé tó ń fún wa yìí àṣẹ ní àrùn ìfẹ́ sọ̀rọ̀ aláàfẹ́kàn wọn lábúkù pọ́pọ̀lọpọ̀ ṣe máa ṣe oúnjẹ láàrin àwọn àbá oúnjẹ láàrin àwọn olówó alóhùn fẹ́ ka àwọn alábùkù sọ́ni wà bí ìlànà ní ìlú ní adámi máa fi wá ní bọ́mọ ẹ ṣe gbẹ́nu lẹ́gbẹ̀ẹ́ bánà bí gbọ́ ànábì níta yíra àmà wàkúrí bẹ́ẹ̀ lè kú ìjìnà kò yìí wọ́n sọ èrò ní ọ̀la wọ́n sọ bẹ́ẹ̀ mọ̀ kí ni bàbá náà bí gbádà àwọn ọmọ obìnrin òun náà ní wípé ìmọ̀ ìfọ́dọ̀ ànábì sọ̀rọ̀ láwọn akónímọ̀ àkọ́kọ́ ìmọ̀ fi sí ọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìgbé anábì ní ìmọ̀ kọ̀kọ̀ bẹ́ẹ̀ ni tí ọlọ́run bá bọ́ nípa wọlé ọkùnrin tó anábọ̀ ìgbé ìbàlẹ̀ tẹ́kítọ́ọ̀tì náà rẹ̀ wọ̀ máa má sọ ní ẹ̀sù ọlọ́run ilé anábì ti kánú pé tí ń bá máa kọ̀kọ̀ ní àtẹ́kítọ́ọ̀tì náà rẹ̀ ó yẹ kí ó ti tó ẹni ìjọba yóò ṣe wù yìí ó ti mọ̀ kalẹ̀ onígbàgbẹ́ ní tó ń bá lọ ní báyìí àbúrú báyìí láyé ó ṣẹlẹ̀ sún onílọ́gbẹ́ ní ọmọ mọ́sánjẹ́ sún àbúrú kankan òní kẹ̀mí ni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kullu ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́ni ìlànà ti jẹ́ kẹ́mọ̀ pé لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وسنة ثم فوقه تطبع وطن بيلة أتصنع وسنة ثم فوقه حياتيك الله إنتون هم بابده كان مجنين وقلام بيلا ما ويلين أروا الشيارة موضعين gẹ́gẹ́ bí kí ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ pé alimu ghaibi fala yuzhiru ala ghaibihi ahada illa man irtada min rasul فإنه يسلك من بين يديه قد خلف الرسول ọlọ́mọba subhanahu wa ta'ala ní òun lòun mọ kọ̀kọ̀ ẹni tó ń bá pẹ́lẹ́ kó òun dẹ̀ ń ṣe pé kó mọ gbogbo kọ̀kọ̀ àlùfẹ́yìn olùmọ́tòlá òsẹ́ni tó mọ àbọ̀lọ́run wa tó tí ẹ̀sán bá sọ pé òun níbi ànábì sọ̀rọ̀ lábára wà lánàbì mọ kọ̀kọ̀ ó ti gbé in jẹ́ ìròyìn ọlọ́wọ́ wa fún ànábì wa Muhammad lábára ìròyìn àgbẹ̀rẹ̀ ní ọkọ̀ káfàrà ó ṣe kèfè rí ó ṣe kèfè rí látara kíni látara àlùkùnú ṣe wọ́n jáde kúrò ní ìsìláàmù látara ìṣàṣe jù nínú ìfẹ́ tó ní sí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam alùpàpọ̀ pé ìfẹ́ táàmì sanábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò jẹ́ pé kí ìfẹ́ ká tẹ̀lé tó bá sọ fún wa láti ṣẹ̀sìn yóò jáde ọkàn wa yóò jẹ́ ìsọ̀rọ̀ sí wa yóò jẹ́ ìwà sí wa yóò jẹ́ nǹkan tó ṣe wípé àmà ti darí gbèsè ayé wa ni kò ń ṣe nǹkan tẹ́lẹ̀ yóò ẹni kó wọ́n sùsù ní ìsìn tó sọ pé àná ìsọ̀rọ̀ òun ló mọ kọ̀kọ̀ yìí ànábìkọ́ ló sọ yìí nìkan ṣọ̀tọ́n ló sì yẹn sí lọ́pọ̀lọ́ òun dẹ́ kàá fún pé kí ni ara nǹkan tó lè fi níbi ànábùwà Muhammad sọ́gbọ́gbọ́ ọ̀tọ́lá òun lè léwu. sọ àgbọ̀rọ̀ wà very very careful nípa òwúrọ̀ àwọn àgbègbè báyìí ẹlẹ́bí olóhun ní sí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àtàlẹ́ ìfúnmọ̀ṣe gbogbo àwọn nǹkan wáyé ànábì ò rẹ̀ kì í gbàrú nǹkan jẹ́ bó tilẹ̀ wù kó wọn ìkan náà wọn sáré sọ pé kí máṣá Allah wọ́ṣítà tọ́lọ̀ ń fẹ́ kí rẹ̀ fẹ́ ànábi ni wọ́n yà àjàájà mi lá ilé ìdẹ̀rù ànábi ni ṣé ó sọ mí di akẹgbẹ́ ọlọ́mọ ọba kan kún máṣá Allah wọ́ṣà sọ pé tọ́lọ̀ ń fẹ́ nìkan. So ànábì kọlu eléyìí ní sọlọ́lá ẹwọ ta ló pọ̀ lákọ̀ọ́kọ́ ọmọ kéékèèké àwọn tán ti gbogbo ọmọ ọdún mẹ́wàá lọ wọ́n ń kọ́ ni ọ̀tí iná nàbí yorùbá alámùmá ti báyìí bẹ́ẹ̀ ni ààrẹ àgbàlagbà tó ń sọ̀sọ̀kúsọ̀ àgbàlagbà tó ń sọpá náà ní mọ́ kọ̀ọ̀kọ̀ ó lè lánàbí sọ̀rọ̀lá àtàlámù òun àgbàlagbà ó mọ̀ sọ léyìí ànábi ń kọ́rẹ́tì àwọn ọmọ kéékèèké tó ń dẹnu ọdún mẹ́wàá lọ èké kan máa sọ̀rọ̀ ẹ̀ jáde lẹ́nu. ká máa ti sọ ní tó ṣe wípé ẹni tí ò jẹ́ ẹ̀dún tó ànábi sallallahu alaihi wa sallam lòun tún sọ fún ọmọ kọ̀kọ̀ a ní ṣe òkan ọmọ kọ̀kọ̀ ni. so a gbọ́dọ̀ jìnnà sí irú nǹkan ó ní tíra táwọn èèyàn máa ń ká gbogbo náà láti kà á kọjá ìgbà tá a máa ń ka ìyí àròpá nǹkan nǹkan tó dáa ni ṣùgbọ́n lẹ́tà lèèyàn padà rí pé àìsọkúsọ ah, pọ̀ ní òtíra yìí ẹni yìí wọ́n sì sọ ó lóun ṣe mọ́jú ànábì òun yìí ànábì mi ó wá ní ẹni yìí sọ ní òtíra rẹ̀ ó ní fa ìmẹ̀mí jù bíkà ẹ̀dúnyà wàdọ̀rọ̀ta ومن علومك علم الله والقلم ó ní lára nǹkan tí ìyá ànábì fi tọrọ fún ayé òun náà ni àdúnyà ayé ìwọ ló fi tọrọ fún wa wàdọ̀rọ́tà á lára ọ̀rẹ́ tó o tún ta wá náà ní àlìkìyámà wọ́n ní olúmíkà lára ìmọ̀ rí ànábì tó pọ̀ òun náà ni ìmọ̀ lọ́ọ̀ṣì wọ̀ ìkọlà ìmọ̀ wàhálà ìmọ̀ lábòmọ̀ lára ìmọ̀ rí ànábì والقلم àti ما ìrìbí ẹ̀. àwọn àbá wa ń lérè pé إذا كان من علوم النبي صلى الله عليه وسلم علم الله والقلم إما لون القلم إما لون المعفوظ إما جيجي سواء شكل لا رأي ما نبي وشبه ما رأي لا رأي ما رأي ẹ̀wá ní mọ̀ ọ̀rọ̀ wọn bá kí ló ṣẹ́kù fún ọ̀rọ̀ wọn bá tó bá lánàá lè ní ó fi ayé ló fi tàwa lọ rẹ̀ òun ló fi àkìyàmọ̀ tàwa lọ rẹ̀ kí ni nǹkan tó ṣe wípé ọ̀rọ̀ wọn fi tàwa lọ rẹ̀ sọ ìwé lẹ́yìn àṣejù níbi ìlú anábùwà Muhammad sallallahu alayhi wa sallam onírú kan rẹ̀ tó bá wà wù ẹni tó ń sọ tó bá bèèrè lọ rẹ̀ pé bó ti rí olóyìn kò lè rí ẹ̀rí kankan wá nípa jíṣọ́ ìfọ́nù fi sí Muhammad sallallahu Alaihi Wasallam. sallam. so eléyìí àwọn kan báyìí pọ̀ dá ó pọ̀ jantirẹ́rẹ́ nínú kíra tá a sọ yìí lára ẹ̀ náà ni tó ó sọ̀rọ̀ kí àjà ní àtẹ́yìn ó lẹ́yìn tó ṣe pé ó bá wà lọ́wọ́ àrẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó wá rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àrẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam kí ó bá lọ bá rẹ̀ nínú àgbo kìnìún táwọn kìnìún bá rí báyìí gbogbo owó dákẹ́ lọ rí àwọn kìnìún ò nílé kù torí pé kìnìún ọmọ wa náà lọ́wọ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lágbọ́dọ̀ máa wá náà lọ́wọ́ pẹ̀lú anábí sallallahu alayhi wa sallam ó ń di eléyìí kọ́ ọmọ ọdún mẹ́wàá mọ́kànlá Abdullahi náà bá nígbà yìí sọ́yí àbúlá ìfàdílá àfàrí ìyọmọ kékeré ìfàdílá àfàrí máa ṣó òfin ọlọ́wọ́ wa ọlọ́wọ́ owó máa ṣe kí yóò máa dáàbò wẹ̀ ìfọ́lélá àtẹ́jílú túnṣá àríwá Muhammad sọ̀lá àtàlẹ̀ mú wọn sọ fún lára tó sọ fún pé ìdàpá ìdàpá àtẹ́fà kàlìlà ìdàpá àtẹ́fà tẹ́yìn lílà tó wá bẹ́ẹ̀ bèèrè lọ́wọ́ lọ́wọ́ tó bá wá lọ́wọ́ wọn lọ́wọ́ pẹ̀lú ọlọ́wọ́ لو اجتمعت فلا ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك táwọn èèyàn wá kójú ọdún ní abẹ́ ṣàánú rẹ̀ ààrẹ ìdá ọmọ ìlọ́lá àṣìbá ìfún ààrẹ ilé ìfún ààrẹ ilé ìfún ẹ̀ kàmà tó sọ̀rọ̀ ni o mọ́gbẹ́mi lé wọn o ọlọ́run bá ní ọgbẹ́mi lé àpọ̀ bá ló lè ó tó bá ń bẹ lápọ̀ ẹlẹ́sẹ̀ yóò jẹ́ tiẹ̀ yóò jẹ́ tiẹ̀ wọ́n lọ gbẹ́mi lé wọn وإن اجتمعوا على أن يضروك لن يضروك إلا بشيء قد كتبه الله عليك وجئت الأقلام وجفت الصحف ثمانية وأبعت يدين أبعت يدين كورا قلت كلك أما المكاتب بعد الله سبحانه وتعالى ثم أشتبان بأنه أقول أنه أبعت إن كان بيوشي يوشي tí ò bá sínú àkọọ́lẹ̀ ọlọ́wọ́n bá kò sí tó lè ṣe fún ẹ tàbí lẹ́bí ìkọlé lẹ́bí ọmọ kéékèèké ṣọlọ́ jẹ́ pé àwọn àfáà táàmù àwọn ọmọ ń ké orin gbogbo ohun kan báyìí lágbọ́rọ̀ gbìn sí wọn lọ́kàn láti kékeré kò ń ṣe kákan àkùránì fún wọn ọmọ tó àkùránì fún tí ó mọ̀ tí ó mọ̀ tóun á kò síbi tí ò lè lò sí o ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó kàn rẹ̀ wù yí torí pé tó ń gan fún rẹ̀ á ní kò mọ́ ló ń jẹ́ pé tó jẹ́ tawhid àkílọ̀ sahira agbọ̀rọ̀ máa fi tẹ̀lé so àìtẹ̀lẹ́rù nǹkan báyìí àìlórúlù ọ̀nà báyìí láti lẹ́lò ní àgbàlagbà ó ti wọ sẹ́wùtì ó ti wọ èsì àwọn pàǹtí ọ̀rọ̀ báyìí tàbí tó wọ́n máa kà fún pé nǹkan tó fi ń sin lọ́hùn bí ànábì ní olóòmọ̀ ṣe káàkiri tí ó gbé ibú ọlọ́run ọba yóò gbé fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ní orúkọ pé kí òun nífẹ̀ẹ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni ìfẹ́ yìí òun ṣe ìfẹ́ tó tó lóòótọ́ yóò lóun nífẹ̀ẹ́ ọlọ́run ọba ìfẹ́ yìí òun ṣe ìfẹ́ tó lóòótọ́ torí pé nǹkan yẹn ni kò ń ṣe nǹkan bá náà ní fàṣọ ni kul in kuntum tuhibbuna Allah fattabi'uni ẹ̀tẹ̀ láti lè fi ilẹ̀ pẹ́ níbẹ̀rẹ̀ náà lẹ́ẹ̀ tẹ̀lé láti lè fi ilẹ̀ tó kí ẹni fi ọ̀rọ̀ ọmọ sùpánà wọ̀ dáadáa. sọ́wọ́n àpèjúwe pọ̀ jẹun tẹ̀lé èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ń tàn sọ lẹ́nu ilé ìtàṣọ yìí tàbá tún wo iṣẹ́ ìjọsìn náà yẹn náà púpọ̀ jẹun tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lónìí tọ́lá wọn gbàrà báyìí ẹ̀rọ àwọn nǹkan táwọn yòó máa kà lóríṣiríṣi wajamu rasulillahi la yatashashu kan kama na am o yi yi le ru to ti bala pe kan du ile ite ka ìwé o pe Olúwa ko le ri mu wa ni ke ko wa ta me da wa ka sallallahu alaihi wasallam ko me ni le kan na ka lẹ́yìn o mo ba se lásìkò sí gbogbo yìí agbèrú sílẹ̀ àwa la ní ti Ọlọ́run ọba in tí o evidence ìwúlà máa ṣe ẹ̀lú náà wọ́n pé kó ń bá kírun tó ń kọ́ nínú tó wù ú sí àlùkùránì nínú àlùkùránì kó mọ̀ kálẹ̀ yìí nu ẹ́ẹ̀ ìfẹ́ bá ní káka òun là á ká mọ́tíláṣí ní ìsìn bá bá lámọ́ gbàrà báyìí lára nǹkan tó mọ̀ sí yìí láàfin kò rẹ́ yìí láàfin nínú ìyá ta ṣùkárí wàṣọ ìyá òwúrọ̀ ibi tí wọ́n wọ́n ti kà dáàrin àárín náà ló ti jọ inú olóòrè ló ń ka sórà tó kí ni kúrèṣì láwọn nǹkan tí ò rí rẹ̀ ní inú gbọ́dọ̀ owó kí lànà ti sọ kálí tẹ̀lé sallallahu alaihi wasallam níbi wa kò tó jẹ́ ìmọ̀ yìí ni ìmọ̀ yára ní kí ìkà débi Rabbil alamin tó ti kàfá sí àfihàn rẹ̀ ẹ̀kà rí pé bàbá yìí lọ sí kúkú sókè ó lè ṣe ọ̀rẹ́ ṣe báyìí ṣùgbọ́n tí mo observe ní pé bàbá yìí tó bá di ìforíkẹ́lẹ̀ ẹgbẹ̀yìn bàbá máa pẹ́ sí ìforíkẹ́lẹ̀ ẹgbẹ̀yìn ní nǹkan tó ṣe pé yóò torí láti kàdúrà tún fàájì alẹ́ méjì gan. Káwọn asálámà bàrà báyìí tí wọ́n kọ́kọ́ ṣe táwọn ọmọ tó wà lẹ́yìn bàbá ó kọ́kọ́ ṣe òṣìṣẹ́ tún bẹ́ẹ̀ ṣe eré fún mi oòrùn tún bẹ́ẹ̀ ṣe eré fún mi èmi tọ́rọ̀ mi kù sí tún bẹ́ẹ̀ ṣe eré fún mi ìgbẹ́sùkọ́ kí wọ́n ṣe láṣẹ wọn òlélẹ́ yìí nígbà mo bá lè ṣe rẹ̀kọ́mẹ́ǹtì tá a لك اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام هاي ليلة مش بخاري صحيح مسلم عجزاء بألوني sọlẹ́yìn yẹn ni àwọn àkàrù ní tòṣìpánà bí rẹ̀kọ́mẹ́ndì bó bá ní láì sí ṣùgbọ́n kí èèyàn gbé sáré bí rẹ̀kọ́mẹ́ndì ká gbé gbogbo ẹ̀rù sílẹ̀ káwá wo àwọn nǹkan ní ìkàgbogbo sórọ̀ ìgbàgbé ẹ̀jẹ̀ ká mọ̀ tẹ̀lé lẹ́yìn yìí káwá tuntun ṣé wọ́n ló rẹ̀kọ́mẹ́ndì fún ààrẹ ni àbánibí ló rẹ̀kọ́mẹ́ndì fún ẹ̀ àwọn tó lè ṣe nǹkan yìí àti sọ pé wọn nífẹ̀ẹ́ ànábì sọ̀rọ̀ bá rẹ̀ ṣùgbọ́n ìfẹ́yẹ yìí kú ní kú tó ń tòṣe gbóná wá pàtẹ́lẹ̀ òní ìfẹ́kùnkùnmọ́lá ìfẹ́yẹ gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tó ṣe pé yóò jẹ́ nǹkan tí ó máa bẹ ní ìbámu pẹ̀lú tó wà وإن استطعت أن تحك رأسك إلا بالسنة فارفع طبعا في لا في وري قل لنا صوت في وري فأنا بكوي لتكن هنا يلوكي so àwọn tí wọ́n ní ìfẹ́ ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam tán ní ìfẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n máa wá ọ̀nà owó bẹ̀rẹ̀ ká fi ṣe kí lànà bí faláṣẹ kí lànà bí faláṣẹ ìyẹn ní òun máa ṣe ò lẹ́gùn ìfẹ́ta nífànàbí sallallahu alaihi wasallam ìyẹn yóò máa ṣòro lẹ́bù ìfẹ́ta nífi ọlọ́run bá subhanahu wa ta'ala kí n fi àpòjúwe kan fún òní ọ̀rọ̀ mórí nàbí táwọn yóò máa ṣe láìpẹ́ yìí náà àwọn míì ní ṣe àwọn míì ò ti ẹ̀ ṣe tó àwọn ti yí ẹni mọ́lìdì ọdún wo ló dáyé Gosum can be 400 years. Òun ni a ẹja celebrate your job yeah, maybe to wá báyé. Tó wáyé pé pọ́sílù láti jí nọ́mù mọ́ni kí ó sàárè ní pé ẹjọ́ kí lẹ́fẹ́ sọ nípa mólìkì tí à ń ṣe yìí. Ìtumọ̀ mi ò bẹ̀rẹ̀ ní pé mólìkì ló bẹ̀rẹ̀. Tó wáyé pé kò sí ojújọ mọ́bẹ̀ láyé tí wọ́n. Àdìmọ́ Bukhari tẹ́ bá jí ọmọ tẹ́ ń pè tó pé ìbọn Buhari ó kú ní nǹkan bíi tó ẹ̀ náà fifty six ìjìrá ìbọn Buhari alẹ́ rahmatulah abudulayi alayhi a ní de tanto ìta ń celebrate posto com o four três years three sixty something or so ni wọ́n dá lẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a mọ̀ lẹ́yìn ìṣíwájú ni wọ́n máa tó ń jẹ́ àǹtẹ̀lẹ́tì ọjọ́ bí àná tí táwọn mọ̀ ní pé a máa ń tẹ̀ láṣẹ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n bó ṣe ń pé ká fi àṣẹ ànábì ilẹ̀ ká gbèjù sílẹ̀ yìí ká máa lo tó wù wá ká wá gbogbo àǹtẹ̀lẹ́tì ọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam ká tún gbé àwọn ilé àwọn òmọ eléyìí ṣíṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ní àsìkò tó ṣẹlẹ̀ nìyẹn àwọn tẹ́lẹ̀ gbé lẹ̀ làwọn tó ń pẹ̀lú wọn ní àlùfàfẹ́ nìyó wọ́n ti ra wọn sì sí fáfúnà ọmọ àlẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n wà apá ní ìwé ìlú ni wọ́n àwọn mọ̀lẹ́bí bẹ́ẹ̀kì làwọn tí wọ́n dákì ní ilẹ̀ so lẹ́tà lórí pé wà àwọn àmì náà torí gbogbo wọn pẹ̀lú pé káwọn ọlọ́pàá ọlọ́pàá wá bí ipa wọn náà gbà tí wọ́n ṣe

ẹni tó ṣe sáwọn nǹkan tó wọn bá ní ká jìnà sí ó jìnà sí kò mú kí kò sàtẹ́jẹ́ kò ṣe olè náà kò gbowó èké kò gba báìbù kò wá orogún pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala àwọn nǹkan tó wọn bá ní ká jìnà sí ó jìnà sáwọn nǹkan yẹn àwọn nǹkan tó wọn bá ní ká ṣe ó ń ṣe ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń lọ ájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yìí kéèyàn wá lánàá gbàgbà kó sọ pé ìyẹn ọ̀tọ̀ ọlọ́mọba ọ̀tá àmẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ni àwọn àdìkílẹ̀ ṣẹlẹ̀ ó ń tako à ń tẹ̀lé bí ó fi ọjọ́ bí a níbi sọ̀rọ̀ lọ. question tó nílò akáyọ̀ béèrè next year ní ìgbẹ́mọ̀ bí celebration ọjọ́ bí a níbi sàmì sẹ́mi sọ yìí gan-an sáwọn náà lè ṣe àwọn náà lè ṣe náà ṣùgbọ́n náà yóò gbọ́dọ̀ wọn sáfù. ṣé wọ́n wọ́n ní kí ṣe ẹ̀wọ̀n wọ́n ní kí ó ṣe mọ́ mọ́mọ́ amọ́dún kọ́ kò ṣe Buhari kò ṣe ẹ ó ṣe wá di orígun ẹ̀sìn yìí sì gbé pẹ́yìn tó wá tako nǹkan yẹn á lọ ta àdúgbò Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan wọ̀nyí èyí tó yẹ kéèyàn tàgídì kọ́nà ọba tó ṣàánú wọn ìgbà táwọn ẹni tó tẹ̀lé àṣẹ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ìdánilẹ́bí paláṣẹ ń tẹ̀lé ìtọ́kọ̀ fún wa ó jìnà sí ìpẹ́ ìyẹn ní kò sí tó ń jẹ́ àwọn tẹlifíṣọ̀ ọjọ́ ọjọ́ àná kí wà láà pé ẹni tó ṣe wípé ó ń sẹlẹ̀bẹ̀tì gómìnà yìí ṣùgbọ́n kò ń kí wọn báwọn mi ṣe máa ṣe ẹlòmí ń bẹ nísùn èrún kò ní kí onílé kan tí mo ń gbé ní nǹkan bí wa twenty years ni ẹni yìí kò ń kí wọn ṣùgbọ́n ṣéwù náà ń pè kò ń kí wọn. ìmọ̀ sọ pé ah, ẹ kí ń kí wọn ni ó ní à ah, àbága ní kò lè rèé lé ní olórin kan rẹ̀ ń jáde láyé ní ìsìn rẹ̀ bóòlù òṣèlú ti bá pàlẹ̀ ìméjèèjì ẹ ṣàlàyé kó yé ra mi ẹ ṣàlàyé kó yé wa ìwọ tọ́lọ̀ ọ̀dọ́ ní ká máa kí wọ́n kọ́ á ní ìwọ ògbèlú sílẹ̀ tó wá di abẹ́sẹ̀lúgbé tọ́jú ọjọ́ ànábì yẹ̀rọ wà gbé gbé òní àwọn mí gbé òní lẹ́gùn wípé wọ́n tún lò ní àsìkò ìpàdé ìbẹ̀rẹ̀ ló bí ní àtòmí akọkùnrin tó mọ̀ padà báyà nì tó mọ̀ ìmọ̀ra wọn láwọn àyè yìí gan-an wọ́n ṣe mọ́ ju ní kọ́ńdọ́ọ̀mù lẹ́rìí nílẹ̀ tí ó rẹ́kẹ́rẹ́kẹ́ ṣé fi ànábì náà nì sallallahu alaihi wasallam àwọn tó dálẹ̀ ní sílẹ̀ àwọn òṣèlú kan wáyé nígbà wọn yàn ń takùn wọn fún òyìnbó lè tẹ̀ ṣe yìí káwọn fáwọn èèyàn ló ń jẹ ká ṣe dáadáa kẹkẹkọ sọ́kàn rẹ̀ nìyẹn máa ń sọ àwọn àbá ilé ìdílé àná ṣùgbọ́n ní ìsìn àwọn èèyàn tiẹ̀ tí wá sọ jẹ́ àtẹ ilé ìwòsàn fún bí wù àmàjẹ́ kẹ́ẹ̀ni ẹ ti kúrò ní pé wọ́n fi ń ṣe bíbíà wọ́n ń ṣe àwọn iṣẹ́ ìṣe oríṣiríṣi níbi àwọn kan yìí ṣùgbọ́n orúkọ báwọn níbi ànábíwá Muhammad sallallahu alaihi náà ní àbíọ́kàn ní ìsọ̀rọ̀ sí ìwúwa sí ìbẹ̀rẹ̀ wí kájínà sí kájínà sí ẹni tó nífẹ̀ẹ́ àdọ́wà Muhammad sallallahu alaihi wa sallam ní ẹ̀ náà àwọn ẹlòmíì ní wọ́n rà ní kàkún gbogbo àwọn kàwá yìí dàtí ìbọ̀rọ̀ pàǹtẹ̀ láṣẹ àdájú sọ̀lá àwọn àníkè àdábì èèyàn ní ìyàn làwa náà ìsìláàmù yìí àlè àlè ṣe kí ni a lè rìvíw rẹ̀ a lè rìvíw rẹ̀ àwọn kan yẹ ká ṣàtúnṣe àwọn kan ní ọmọbìnrin kan sọ fún mi lọ́kà ó pè ní ó ní ìyá òun òun kò tí àbí ìtàdáyé ọ̀la àbọ̀lá ń fún ó ní ìyá ní òun ò gba àdéhùn yẹn torí pé àwọn ẹbí sọ̀lá èèyàn ní ìmọ̀ lòun náà àwọn lè jọ tún kúrán so àdábí lè tún kúrán bó bá ṣe wù ú ó náà lè tún kúrán bó bá ṣe wù ú àmù ní statement yíyà rẹ̀ sọ yẹn statement kúfù ni sọ fún yíyà rẹ̀ pé yíyà rẹ̀ bá dúró lórí kẹyìn olùkúrú mùsùlùmù ọlọ́run bá fi Al-Qur'ani rán anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé ẹ̀ fún wa èèyàn kan ní mùsùlùmí lòun ó dẹ̀ lóun rẹ̀spẹ̀tì ànábì sọ̀rọ̀lá ṣùgbọ́n rẹ̀spẹ̀tì yẹn ò dé lẹ́gùn wípé tánàbì bá sọ ẹ̀ ó wà parí di lónìí wọ́n lè jọ tún Kùránì ọ̀rọ̀ ọlọ́run ní sọ̀tánà ní gbọ́yé ló sọ yẹn tó náà bá gbọ́yé òun náà máa sọ sọ̀rọ̀pọ̀ jẹ́ntìrẹ lónìí ẹ̀rẹ́ lómi yóò sọ fún ipẹ́ aláàjìsù yẹn kò bá láàká ìlú tẹ́wàwọ̀ ìgbélé aláìmọ̀kànlọ́kùnrin yìí àdìsìtò yóò bá láàká ìlú yìí ayàkùnrin tó sọ náà sùn tábìsì yìí sọ ń bẹ́ ìtàbìsì sọ yìí torí kò bá láàká ìlú ayàkùnrin tó sọ gẹ́gẹ́ wà ṣọ́pù takọ ayà ẹ̀ náà ṣùgbọ́n ni ló wá sọ bí mò ń àkójífẹ́ àmẹ́bìsọ̀ láàbálá mi yóò sọ bí ṣùgbọ́n ìwọ́ tó ń takọ ọ̀rọ̀ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó nífẹ̀ẹ́ rẹ̀ Japan ìwò mùgọ̀ òníkànnàbí sallallahu alayhi wa sọ̀rọ̀ kí ẹ̀kan wo pé kí ọ̀rọ̀ yẹn kò bá láàká ìlú lẹ́sọ̀rọ̀ ìdájọ́ ìsinmi sọ́yìn ìyẹn lásìkò àwọn ànábì nìyẹn àwọn òfin yẹn ò lè work lásìkò táwa bí ẹ wá ní ò work èyí tí àwọn ọmọ tí tájọ kóra wọn síbi kan aláwọn ṣe constitution ìyẹn ló máa work èyí tí àwọn ọmọ tí kóra wọn síbi kan nínú ìlú fáṣe ìyẹn ló máa work ìtànàbí so work ibi tábìlì mi tún wá bàjẹ́ ní mùsùlùmí náà ló ń pẹ́rẹ́ o yóò gbé òfin àtàṣà amẹ́ríkà òfin britain yóò gbẹrù yóò dẹ̀ máa fi takò òfin ọlọ́run bá yóò fi Muhammad sallallahu alaihi wasallam lára àwọn kátà kì í ṣàkíyèsí sí òní pé kan dáhùn lọ sí ya máa ní fún kan ẹnì kejì àárẹ̀ na nífẹ̀ẹ́ rẹ̀ àwọn méjì ẹ̀dọ̀ dáhùn lọ sí náà ni ó ṣùgbọ́n lẹ́yìn dáhùn ni onígbò fi gbá sí ẹ̀ níṣẹ́ àwọn iye àwọn kèfè ní tọ́jú ìmọ̀ tó pọ̀ ẹ̀yọ́ àwọn èèyàn kẹta fún wọn láwùjọ àyíṣà àwọn ọmọ àtàndà ọmọ tó pọ̀ ṣùgbọ́n ẹ̀rẹ́ èèyàn kan tó ṣe pé lóun ṣe súnà torí pé ìyá rà bí bàbá rẹ̀ ti gbọ́ pé ọmọ tó ń dá sí ẹ̀ lórúkọ súnà ni ó bẹ ìrògùn mu lé ẹ̀ àbí bí a kò tẹ̀ kí àwọn nìyí lókè ló sọ pé kí mo pọ̀ lọ́mọ yóò bẹ̀rẹ̀ ṣe pé fọmọ yẹn ṣùgbọ́n tọmọ yẹn bá lọ amẹ́ríkà bó lọ britain àbó lọ france tó dé tí ò bá tẹ́kí àwọn èèyàn ládùúgbò mọ́ àwọn bàbá bàbá tí wọ́n tẹ́kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó lọ tí ò bá tẹ́kí wọn mọ́ bàbá rẹ̀ yóò sọ pé àwọn èèyàn amẹ́ríkà ló wà france ló wà ìgbà tó wà wà france kọ́ olóyún kó wọ́n tẹ̀kí àwọn èèyàn wọn nítorí sọ pé àṣà wọn lọ́wọ́ òun yóò dìfẹ́ǹdì ẹ̀ ní wọn bá wẹ́ sí ìlú ṣùgbọ́n kò lè sọ pé kí a ń tẹ̀ kí ọlọ́run owó onífẹ́ sí àdájọ́ ọlọ́run onífẹ́ sí kò lè sọ yẹn àwọn tó gbọ́ tó máa ń ṣe ojú gba òrè mẹ́sì ṣùgbọ́n ọmọ rẹ̀ tó wá láti amẹ́ríkà tí ó tẹ̀ kí àwọn èèyàn náà kò gba òrè mátà ìyẹn ta ló wà ní fẹ́ sùn so ìfojú kéré ẹ̀sìn that same person ni yóò lòun nífẹ̀ẹ́ àmẹ́ríkà ọlọ́run ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ bí wọ́n ló ń gbádànù yóò máa bínú torí rẹ̀ ní ipé ó máa tapọ̀ àwọn tó ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí náà ẹ̀sìn yìí kàn ìdájá Al-Qur'an kẹrí ó ń bẹ́ńbẹ́ ètò ẹ̀ka ṣe ó ń bẹ́ńbú ẹ̀ ètò ẹ̀ka bí ọkàn ó ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ni àti ẹ bá ṣe bàbá ṣe jìnnà fáwọn nǹkan tó ní ká sí eléyìí ni mọ̀ sọ bá ṣe wípé ànábì sọlọ́ àfọlá o